ojú wa tó lé ojú wa tó kó. ẹ̀yin èèyàn wa mo kí gbogbo yín káàkiri gbogbo àgbáyé mi tẹ́ ti ń wò wá gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì àràbà tẹlifíṣàn mo kí yín ẹ tún káàbọ̀ àfa akíìmù ni wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tó ti ń jà rìnrìn nílẹ̀ <laughs> lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lù lọ́rin àwọn ọlọ́sùn àti àwọn aláàfáà ah ẹ̀yin èèyàn wa ṣe mọ̀ wípé èmi gan ṣètò lórí ọ̀rọ̀ yìí tí mo ní gẹ́gẹ́ bí ìran Yorùbá wípé ẹlẹ́sìn tó pọ̀ ni wá bẹ́ẹ̀ ni pé kan ò sì gbọ́dọ̀ dí kan lọ́wọ́ ṣùgbọ́n ṣe wá rí ojú tí àáfàá akími tó fi wá wò ó tún yàtọ̀ torí ẹ̀ bí ìlú gangan ni àáfàá akími tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ẹ̀dẹ̀mọ̀ pa àáfàá akími ní gọ sẹ́yìn kankan àáfàá akími sì sọ lójú eégún wọ́n sọ ti ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọ́nrán yìí kò ṣe mọ́ wò ni fún gbogbo àwọn ọmọ yorùbá kò ṣe mọ́ wò ni ṣùgbọ́n kí n tó mú fọ́nrán yìí wá fẹ́yìn èèyàn wa kẹ́ lórí ọ̀fẹ́ láti wò mo tún kí ẹ̀yin èèyàn tó jẹ́ pé gbà àkọ́kọ́ yín rèé tẹ́ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ìkànnì àràbà pé ẹ̀yin náà káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ mọ́ àgbàgbé kẹ́lẹ̀ mọ́ gbádùn kan nìyí síwájú àti síwájú sí subscribe button ẹ bá wa tẹ̀ ó ṣe kókó ó ṣe pàtàkì ìyẹn gangan òun lẹ́ fi máa rí orí ọ̀fẹ́ sí àwọn fídíò àbáwọn live shows wa tá a bá ń ṣe lórí ìkànnì yìí bákan náà ẹ mọ́ gbàgbé o notification bell ìyẹn atanilóbólóbó bí agogo báyìí ni ó wà níwájú subscribe yẹn ẹ tẹ̀ yẹn náà sí i ìyẹn gangan ní mọ̀ta yín lólobó anytime tá a bá ti ń ṣe program lọ́wọ́ á jẹ́ kẹ́ mọ̀ wípé àràbá ti ń ṣe program o bóyá àdẹ fi fídíò tuntun míì sórí ìkànnì wa ni á jẹ́ kẹ́ mọ̀ wípé àràbá ti fi fídíò tuntun míì sórí ìkànnì o bí ó ṣe jẹ́ nìyẹn láìwá dé ìnà pẹ̀lú láìfà àkókò ṣòfò ẹ jẹ́ ń pe àfa Hakeem kan wọlé kẹ́ wá gbọ́ wẹ́rin wẹ́rin ọ̀rọ̀ tí àfa Hakeem tí wọ́n sọ nínú fọ́nrán yìí ó yá àfa Hakeem àwọn ọlọ́sùn nílùú Ìlọrin àwọn ọlọ́sùn nílùú Ìlọrin àwọn ni mo wá sọ̀rọ̀ lórí wọn lálẹ́ yìí ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú gángan lọ̀rọ̀ yìí o ojú tèmi fẹ́ fi wò ó ó lè yàtọ̀ sí ojú tọ́pọ̀lọpọ̀ àfáàfin wò ó ó lè yàtọ̀ gédégédé ṣùgbọ́n mo fẹ́ kájọ gbé instinct wa àti kíni kíni alukurihani sọ. So kí ni ọlọ́run ọba gangan fẹ́ báwo lọ́lọ́run ṣe tò báwo ló ṣe pín mo fẹ́ kẹ́ ẹ máa bá mi ká lọ. àkọ́kọ́ mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ nǹkan kan dájú pé ọlọ́run ọba fún wa ní freedom everybody ọlọ́run ọba fún ẹnì kọ̀ọ̀kan wa ní freedom ọlọ́run ọba ò sì la ẹni tí agbára wa ò gbé kọ́ lábọ̀ ẹnì kankan lọ́rùn làyúkà nífùlà nafsan nǹkan kan tígbà wa ọ̀ka ntọ́ bá ní ọlọ́run máa ntẹ́ èèyàn bá ní ọlọ́run máa béèrè lọ́wọ́ èèyàn ntẹ́ èèyàn bá ní ọlọ́run yìí béèrè kò kì í rẹ̀ lọ́wọ́ èèyàn. orí yàtúlẹ̀ hadiyan kí là ń pè ní orí yàtúlẹ̀ hadiyan o ní freedom of religions orí yàtúlẹ̀ hadiyan freedom of religion ọlọ́run ọba gbé kalẹ̀ fún àwọn ọdẹ ń bẹnu hàn kódà inú àyà kan lọ́n sọ mẹ́ pé láṣà aláwù lájà ńlákun ummatan wahidatan ọlọ́run ní tó bá jẹ́ pé tó bá wu ọlọ́run ni kò bá ṣe gbogbo yín ní ẹlẹ́sìn kan ṣoṣo kò bá ṣe gbogbo yín ní ẹlẹ́sìn mùsùlùmí tí ò ní sí ẹ̀sìn mi lẹ́yìn Islam tó bá jẹ́ pé wu ọlọ́run bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ wu ọlọ́run tó bá ṣe gbogbo wa lẹ́lẹ́bọ tó ṣe gbogbo wa ní ọlọ́sùn kò sí ní tá a fẹ́ fà tó bá tó wá wu ọlọ́run tó bá jẹ́ pé wu ọlọ́run ó lè ṣe gbogbo wa lẹ́ni tí ó máa bọ Ṣàngó kò sí tá a fẹ́ kọ́ tá a fẹ́ bá ọlọ́run fà tí ò ní sí ẹ̀sìn mi lẹ́yìn ẹ̀sìn Ṣàngó ṣe bọ́ wu ọlọ́run ni àràtọ̀ bá wù fàálù ni máa yòrì ọba tó jẹ́ pé tó bá wù ní máa ṣe. who dare who dare to challenge Allah ta ló tó bẹ́ẹ̀ láti challenge ọlọ́run lórí tó ṣe ọwọ́ àwọ̀ ọlọ́ọ̀nà ó wu ọlọ́ọ̀nà ló sì ẹ̀sìn ní ẹ̀sìn tó pọ̀ ọ̀ka ọlágbára kó sí ẹ̀sìn lẹ́sìn kan tí ò lè sí ẹ̀sìn mi tẹ́sìn mi o tẹ́yìn o tí ẹni rọ́lọ́pọ̀ yẹ kó o máa sin kẹ̀kẹ́ mi lẹ́yìn ọlọ́mọ ọlọ ọlọ kí ló dé tó ṣe àwọn mọ̀lẹ́kà ní onírònú kan láyé azúnà láàmú àmọ́ra àwọn àyẹ́fọ́ àlùnà máa yú màrúnà kí ló dé tọ́lọ́wọ́ bá ṣe àwọn mọ̀lẹ́kà lọ́jẹ́ pé tó jẹ́ pé ìrònú kan làwọn mọ̀lẹ́kà máa ń rò àwọn mọ̀lẹ́kà ò nírònú méjì ọlọ́run ló ṣe wọ́n ní onírònú kan láyá súnà láàláyà súnà láàmà àmàráhùn àwọn màlẹ́kà wọn ní tàpá ìtọ́lọ̀wọ̀n bá nìkan ṣe wọn ní sí láíláí àwọn irun nǹkan lọ́nà méjì ìtọ́lọ̀wọ̀n bá jí ní ọmọ sí ánṣẹ́ lọ́rùn kò bá jẹ́ pé iná iná lọ́lọ́wọ̀n bá wà kalẹ̀ bá gbé ẹ̀yin màlẹ́kà ọyẹ máa wọnú náà yẹn lọ àwọn àwọn ẹ̀dá láàròlù sí lọ́nà méjì lá iná lọ́lọ́ ni a máa wọ bẹ̀ lọ èmi ọ̀wọ̀ lọ́nù náà àwọn ènìyàn lálẹ́ rò bẹ́ẹ̀ àtàwọn àtàlùjẹ̀nù èèyàn àti àlùjẹ̀nù instinct tí ọlọ́run fún wa ọlọ́run fún wa ní instinct láti lè ro nǹkan lọ́nà méjì láti lè tius nínú nǹkan méjì fúnra ọlọ́run ló ṣe làákàyè wa bẹ́ẹ̀ fúnra ọlọ́run ló ṣe làákàyè ní ó ṣe làákàyè wa ní làákàyè tí yóò máa tó nǹkan yẹ̀ wò tí yóò máa yí nìkan kí ló mú kí lọ́dà ẹ̀jẹ̀ àwò ọlọ́run ọba dá ẹni tọ́lọ́run ọba dá ọlọ́run ọba dá ṣàìtọ́n ṣàìtọ́n ọlọ́run ọba dá tán kí ló ọba ò ṣe ṣàìtàn ní kan tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n bá sọ fún ṣètàn ya pé ìjùdú lè ọya ìjùdú lè ádà ìjùdú ọya ìwọ ìwọ èṣù ìwọ ṣàìtàn forí fún àná fún fún ẹ̀yìn ádámọ̀ ẹ̀ máa ti pé èṣù ọlọ́run dá àwọn bí àwa èèyàn náà ni ìtàlùjànú kàn fi yàtọ̀ sí wa ni pé ìmíì àbùdá tọ́lọ́ ń dá wọn ẹ o ó ọjọ́ àbùdá kan tó jẹ́ pé ó tó tó lè ṣẹ̀rù bàyàn ìmíì lórí méjì ìmíì lórí mẹ́ta ìmíì so ṣùgbọ́n àwa èèyàn nínú ìròrí tí ọlọ́run fi dá àlìjànú tán fi ṣiṣẹ́ irú ìròrí yẹn náà ọlọ́run fi sí àwa èèyàn náà lára ẹ mọ tẹ́sù ṣe ẹ mọ tí ṣàìtàn ṣe ni nígbà tí ọlọ́run sọ pé istud lè hádà ọyá dàfọ́gà rẹ ó ní láéláé ẹ̀ ń tọ́ dáǹsẹ́jú mi sọ́yẹ kó lè bọ́lọ̀ jiyàn ṣe bọ́lọ̀ lọ́dà ṣùgbọ́n ọlọ́run ló ní ìdí fún nílà káyé kan bá jiyàn kí ló dé táwọn mọ̀lẹ́kà tí wọ́n ti wà pẹ̀lú ọlọ́run látọjọ́ tó ti pẹ́ tọ́lọ́hún fi ṣe mẹ́sẹ́ńjà tí wọ́n jẹ́ mẹ́sẹ́ńjà ọlọ́ àwọn màlẹ́kà tọ́lọ́ máa ránṣẹ́ kiri pé yá lọ fún ànábì ní iṣẹ́ báyìí lọ sọ nǹkan báyìí fún ànábì báyìí lọ sọ nǹkan báyìí fún mú nǹkan báyìí lọ́nu ayé. láyé àsúná láàmú amáláhùn àwọn màlẹ́kà nínú ìròyìn àwọn màlẹ́kà ni pé ìpa àwọn màlẹ́kà o wọn àtò bẹ́ẹ̀ kan yapa sí ọlọ́run wọn àtò bẹ́ẹ̀ kan tó nǹkan rò lẹ́ẹ̀mejì wọn àtò bẹ́ẹ̀ ká máa yí ọ̀rọ̀ ọlọ́run wàyẹ fún àlùnà máa yú màrúnà ìdí ọlọ́ọ̀bá jọ pé yá ẹ máa wọ bẹ̀yẹn lọ ọ̀n lọ bẹ̀ nù ẹ gbọ́dọ̀ débi ọlọ́run ní kí ṣàìtọ́nù kọ́ má débi èso kí ló mú tó débi èso àbí bàbá ńlá wa ádámà astagfirullah bàbá ńlá wa ádámà ọlọ́run ní kọ́ má débi èso bàbá ńlá wa ádámà náà wá jókòó ṣàìtọ́nù lọ bá ó lè gbọ́dọ̀ pé ah, kí ló dé tọ́lọ́run sọ tó bá já àwọn mọ̀lẹ́kà ni wọn à ní débẹ̀ ibi tí mo ti yà lọ o ni pé orí yàtúlẹ̀ hadiyan freedom of religion tí ọlọ́run ọba fún wa ó wu ọlọ́run ló fún wa tó kí lè rí sí ìtọ́lọ́run fún wa ní freedom of religion ṣe bí torí pé ó mọ̀ pé òun kó ẹ̀sìn tó ń kó sínú ayé ọ̀pọ̀ ni tí ẹ̀sìn tí ń bẹnu ayé ọ̀bá pọ̀ kò kọ́lọ́run ọba ó sọ̀rọ̀ freedom of religion nínú alukurihani pé bisimilahi rahman rahim la ìkírá hafi dín ní kọ́ni tàbá yíyá na rúṣùlù mí náà lè ọlọ́ni la ìkírá hafi dín there is no compulsion in religion There is no compulsion in religion. fúnra ọlọ́run ló dìdí sọ́nà alùpùrẹ́hánì o la ìkìlá hafidin kọ́dít ahmed tripiku muslim muslim mùsùlùmí gidi ni mí èyàn tí ẹ gbọ́dọ̀ rí mi kó ṣẹ̀ṣẹ̀ máa bèrè pé ṣé mùsùlùmí ní àbí ẹ̀ṣẹ̀ mùsùlùmí ṣùgbọ́n babaláwo àwọn oníṣẹ̀ṣe kan wọ́n bí babaláku wọn dáa kí wọ́n sọ pé àwọn ó gbé ètò kan kalẹ̀ tí ó affect Islam wọ́n bí babaláku àwọn oníṣẹ̀ṣe dáa gbogbo tó sọ bàbá ńlá kú oníṣẹ̀ṣe wọn bí wọn dá gbogbo gbogbo tó máa ń ṣe tó máa sọ pé àwọn fi kankan lóru kéèyàn kankan èèyàn má jáde lóru àtẹnudọ́fẹ́ lọ́tọ̀ àtẹnudọ́fẹ́ tí Yorùbá nation bá dé gbogbo ẹ̀ làtúntò gbọ́dọ̀ bá pé àwọn kan ló máa ṣe ọdún kan lọ́sàn-án mùsùlùmí wo ló ń sọ ọdún kan tí ó fi kó ìnira bá àwọn oníṣẹ̀ṣe àwọn kìrìsìtẹ́nì wo ni wọ́n ń ṣe ọdún títí wọn kan tí wọ́n fi kó ìnira bá àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún tí wọ́n máa ń ṣe kò gbọ́dọ̀ sí nǹkan tó gbọ́dọ̀ fi kọ́kọ́ ìnira bá mùsùlùmí we have to be justified a ní láti bára wa ṣòdodo ọ̀rọ̀ a dẹ̀ ní èdè justification mi ní sọ̀rọ̀ in tí ó bá tako Islam máa ti sọ̀rọ̀ in tó bá dẹ̀ tako tó bá ti tẹ̀ ẹ̀tọ́ ẹ̀sìn mi ìmọ́lẹ̀ máa sọ láàyè tí mo wà yìí èmi ò sínú ẹni tí máa ṣe báyìí sí báyìí mi sínú ẹni tí máa ṣe báyìí sí báyìí mò ń bọ̀rọ̀ lọ ọlọ́run ní láìkìlá àfi dín nìkan níta bá yánu rúṣùlù mọ́lẹ̀ gẹ́ yìí ọlọ́run there is no compulsion in, in, in, in religion so the meaning is that you should not force anyone you should not force anyone or you should not force your religion on anybody and nobody should force Nobody to force, to force their religion on us. I should not force my religion on anybody, and nobody to force their religion on me. That is the meaning. There is no compulsion in religion. Ẹ wá jẹ́ ká wò ní Nàìjíríà tá a wà lẹ́nìí, a lo òfin ṣẹ̀ríà because Nàìjíríà kìí ṣe Nàìjíríà tá a wà yìí kìí ṣe Islamic country accepted. Nigeria, kì í ṣe kíni kì í when we are talking of islamic country a máa sọ̀rọ̀ saudi a máa sọ̀rọ̀ àwọn afghanistan a máa iran iraq but nigeria kì í islamic country but we have different different type type of of religion in nigeria we have different different type of religion we have islam we have muslim islam religion islamic religion in nigeria we have christian religion in nigeria we have so when we are talking of types of religion in nigeria we have traditional religion islamic religion and christian religion so nigeria consists of these major three religions ọ̀dẹ̀ wà ní òfin nàìjíríà bẹ́ẹ̀. There is freedom of religion. ṣé my pen to tó burú jù ní pé kọ̀ọ̀kan rọrùn kọ̀ pọ́síbù kí n jáde kí n máa sọ̀rọ̀ against ẹ̀sìn mi nígbà tó rì mí ọ̀dàrú ṣùgbọ́n tó bá jẹ́ òdodo ọ̀rọ̀ nínú tá à ń ṣe agbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ fi titi wa kó ìnira bá ẹlòmíì ẹlòmíì ò sì gbọ́dọ̀ fi ti ìnira kó fi titi ẹ̀ kó ìnira bá wa bó ṣe jẹ́ nìyẹn a máa yọ ti asaran fún asaran a yọ ti asaran fún asaran ojú ti là ojú ti là ayé ti kú òní ti tànà ó ti kú òní ojú dúdú ní ìsìn ìtìyàn bá ṣe mọ́nàmọ́ná pẹ̀lú ẹnì kankan pẹ̀lú ẹlẹ́sìn kan wàhálà ibi tó ti máa bára rẹ̀ òfin tí ń bẹ tí wọ́n ṣe ní nàìjíríà yìí òfin tó ṣe ní lẹ́bùjẹ̀jẹ̀ báwa ti fẹ́ kúrò nínú nàìjíríà òfin tó ṣe ní nàìjíríà yìí ọmọ aràn ẹniyẹn ní ẹ̀wọ̀n ọmọ aràn ẹniyẹn ní ẹ̀wọ̀n i'm talking of ọlọ́sùn and ìlú ìlọrin ọlọ́sùn and ìlú ìlọrin ẹ dákun ní ìlú ní ìlọrin ṣé sharia state ní kwara state that is my first question ṣé sharia state ní ìlọrin ní ní Kwara state that is my fault so àwọn ò tí ì rí pé a sì gbọ́ pé wọ́n ti ìlú Ìlọrin o wọ́n ti ó ti jẹ́ Sharia state nínú constitution lópin ìgbà tí Ìlọrin ò tí ì di Sharia state ìlú tí wọ́n ti ń lo Sharia níbẹ̀ sì wà lábẹ́ ẹwọ́ nàìjíríà tá a wà yìí tó jẹ́ pé 1999 constitution ni wọ́n ń lò tí 1999 constitution dẹ̀ state ẹ̀ síbẹ̀ pé there is freedom of religion tí a dẹ̀ rí inú àlùkùrìhàn náà pé lá ìkìrá àfi dín nìkọ́dítà bá yánà rúṣùdù mẹ́nà lè ga yìí There is no compulsion in religion. Don't force anybody. Your own, your own is to preach. Preach your religion. Preach your religion. Ẹni tó bá fẹ́, tó bá rí ẹwà, ẹni tẹ́ ń sọ, ó máa gbà. Ṣùgbọ́n fún ẹnìkan, láti lọ attack bí mo ṣe jẹ́ mùsùlùmí yìí kí ọlọ́sùn kan wá sọ pé tó bẹ́yà bẹ́yà mo lọ sábúlé kan mo lọ náà lùkan lábẹ́ nàìjíríà yìí kí èèyàn kan bóyá tó jẹ́ traditionalist kó wá attack mi pé torí pé mo jẹ́ mùsùlùmí nínú ìlú àwọn lábẹ́ wọn nàìjíríà yìí àwọn ọ̀fọ̀ àyè gba kẹ́nìkan kọ́ máa kọ́ máa kéwú níbẹ̀ ṣe rí pé màá rán ẹni ẹlẹ́wọ̀n bó ṣe jẹ́ nìyẹn màá rán ẹni yẹn màá rán lẹ́wọ̀n torí the next thing tí máa ṣe ni pé màá gba kóòtù lọ màá gba kóòtù lọ mi ń bẹ mi ń lẹ́jọ́ mi ní bàjá mi ní báwí kan màá so màá gba so màá so màá sáàfù ẹ níwèé ẹ̀yin lọ́ọ̀yẹ lọ fún níwèé ká pàdé kóòtù tá a bá dé kóòtù ká wá bá wa dá so bóyá wọ́n ti wá yọ freedom of religion kúrò nínú constitution ni bóyá wọn àti yọ applicable to àwọn tí wọ́n pera wọn ní ọlọ́sùn yìí ìlú Ìlọrin gbogbo àwọn àfáwà tí wọ́n ń bẹ nílọrin ẹlẹ́sìn ni wọ́n alágbòye ni wọ́n ẹni ńlá ni wọ́n lóòótọ́ látàná látàná gbogbo àwọn àfáwà torí gbogbo àwọn gbogbo Ìlọrin pátá àáfà wa ni wọn lẹ́mi o àáfà tèmi ni gbogbo àwọn àwọn ìyá àwọn ará Ìlọrin àwọn ọmọ ìlú Ìlọrin àáfà àti àáfà àti tiwa ni wọn ṣùgbọ́n ojú ti là o èmi fẹ́ kó yé wa ojú ti là o téèyàn kan bá mú ẹ̀sìn kan dé lọrin tí ó tẹ́ lọ́rùn ẹ má lọ kógun bá o ẹ má lọ jálù o ẹ má pa èèyàn ẹ má fi aburú kan inú mi dùn tí wọ́n fi aburú kan ìyá ọlọ́sùn yẹn inú mi dùn tí wọ́n fi aburú kan torí pé òfin tí à ń lò ní nàìjíríà kò fààyè gbà ká sọ pé kéèyàn kan ó jáde ní òlù fún wa torí ẹ̀sìn tí ń ṣe o òdodo ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ nìyẹn o òfin tá à ń lò lópin ìgbà tá a bá ti ń lo 1999 constitution ẹni ó bá lọ fi ìnira kan ẹlẹ́sìn kan torí ẹ̀sìn títí ẹ̀ yóò pẹ̀ lẹ́wọ̀n o yóò pẹ̀ lẹ́wọ̀n o ó sì jẹ́ nìyẹn o àfi tí adájọ́ àbòsí àfi tí wọ́n bá dájọ́ àbòsí lórí ẹ̀ ló kù o bó ṣe rí nìyẹn o àfi tí wọ́n bá dájọ́ àbòsí lórí ẹ̀ ló kù o fúnra àwọn ìjọba ni wọ́n jókòó tán ṣe arúmọjẹ tí wọ́n kọ tí wọ́n ní there should be a freedom of religion freedom of so téèyàn bá délé ìjọba lòun fẹ́ máa bọ iná sẹ́lẹ̀ wẹ́kọ̀ téèyàn bá délé ìjọba lòun fẹ́ máa bọ oòrùn ìsẹ́lẹ̀ wẹ́kọ̀ téèyàn bá délé ní tó bá lóun sánmà lòun fẹ́ máa bọ ìsẹ́lẹ̀ wẹ́kọ̀ because wọ́n ti kọ́ sínú constitution so far tá a bá ti wà lábẹ́ nineteen constitution so far tá a bá ti wà lábẹ́ wọ́n nàìjíríà ẹnìkan kò ní right láti lé ẹnìkan kúrò nínú òòlù torí ẹ̀sìn tí ń sìn. èèyàn kan ò ní right láti lé mùsùlùmí kúrò nínú òòlù kan torí kọjá mùsùlùmí tó pẹ̀lẹ́ wọn bẹ́ẹ̀ náà ni ẹnìkan ò ní right láti lé kìrìsìtẹ́nì kúrò nínú òòlù kan torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì pé kó kó náà lu kó náà lu àbẹ̀kọ́ ṣe kírísítẹ́nì kírísítẹ́nì tiẹ̀ mọ́ à ẹ̀ẹ̀ka constitution ni ẹ̀ẹ̀ka constitution ni. Ah. Hmm. bẹ́ẹ̀ náà sì ni àwọn ọlọ́sùn àtàwọn traditionalist I'm not here to campaign for anybody, any one of you, eh, eh, any one of them. I'm not here to campaign. I'm a typical Muslim. Nínú tọ́lọ́ sì kọ̀ láyé yìí, ó ní kéèyàn jẹ́ Mùsùlùmí kó mú la mọ́. Iná láàlá yẹ̀gìfìrù ayù ṣíríkàbí yìí. Wọ́n yẹ̀gìfìrù máa du sálíkàlì máa ń yẹṣà o. Wà máa ń yú ṣíríkìrì don la dọ́lá dọ́lá alábàáyé ìdánì. Ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ní forí ẹ̀jìyàn, ó ní kéèyàn ti jẹ́ Mùsùlùmí kó tún wá máa mú nǹkan míì èmi àti èmi kò nú àǹfà àti ní ató láṣepọ̀ pẹ̀lú ẹlẹ́bọ èmi kò nú mo kò nú àǹfà tó lọ tó lọ ọgbàlẹ̀ pẹ̀lú ẹlẹ́bọ ẹlẹ́bọ tó bá lèmi àtó ní àlákọ̀ kan traditionalist tó bá lèmi àtó ní àjọṣepọ̀ kan tàbí mo bó ń ṣe méjì kọjá ìlẹsọ social media kọ̀ wá tu tí ọba tú àṣírí mi pé bóyá èmi àtó ní kankan kò ní yẹ èmi àwọn èmi ò mẹ so bóyá táwọn àyètò bóyá káwá má káwọn èèyàn mọ̀ pé bóyá tó ni pé bóyá àbá àti ní wọ́n ti ní àjọṣe kan pẹ̀lú àwọn àwọn ẹlẹ́bọ àbí wọ́n jọ ń ṣèpàdé ni wọ́n jọ ń ṣe ẹni tí wọ́n bá tèmi àti ẹ̀ bá jọ ní àjọṣe kan pé bóyá àjọ ń ṣe mítìn kan lóru tàbí èmi náà wá wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ wọn kan tó ọ̀bà jáde sórí social media kan wá sọ kò ní yí ọ́ I'm saying this I'm saying this purposely because of my religion purposely because of peace peace needed to reign peace needed to reign ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin ẹ̀yin ìyá wa nílùú Ìlọrin ẹ̀yin àfa wa nílùú Ìlọrin ẹ dákun ọmọbìnrin ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àwọn ọlọ́sàn àti àwọn oní ẹlẹ́sìn míì tí wọ́n ń bẹ ń lù lọ́rin ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. àwa ni ká kìlọ̀ fọmọ fọmọ wa àwa ni ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ àwa ni mójútó àwọn ọmọ wa òfin tí wọ́n ṣe lórí ní nàìjíríà yìí òfin tó fi ààyè gba gbogbo ẹ̀sìn ni o òfin òfin tó fi ààyè gba gbogbo ẹ̀sìn ni o òfin tó fààyè gba gbogbo ẹ̀sìn ni o òfin tó fààyè gba gbogbo ẹ̀sìn ni o. àwọn ẹlẹ́bọ ń bẹ́ẹ̀ nù lọ́rin wọn àgbé ta ni wọn ń bẹ́ẹ̀ ń bẹ̀ tipẹ́tipẹ́ wọn ń bẹ́ẹ̀ ń bẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n kódà <laughs> àwọn ẹlẹ́bọ ń bẹ ní ìlú lọ́rin sànsàn ṣùgbọ́n àwọn náà rí pé wọ́n máa rúùlù tán wà wọ́n mọ̀ pé lù lọ́rin dominated Ìlọrin dominated by Muslims alhamdulillah ó ń fún àwọn náà ní ìpayà pé à ah, ojú títì ní káwọn láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí káwọn wá máa bọ Ọ̀ṣun káwọn máa gbégún káwọn máa ṣe ara oju títì ní ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe ní kọ̀rọ̀ yàrá màá sì lọ abẹ́lé yìí láti kìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àfá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfá àtẹ́ ti di babaláwo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfá àtẹ́yìn náà ń lọ ọ̀gbàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn àbá tẹ́ ń fẹ́ yìí rìn wọlé tẹ́ ń fẹ́ yìí wọlé kò fojú kò bá lọ kéèyàn má fi kọ́ máa fẹ́ rìn yìí wọlé. ìjọ lọ fẹ́ yìí rìn wọnú ṣọ́ọ̀ṣì ìjọ lọ fẹ́ yìí rìn wọnú mọ́sáàsì gbogbo ẹ̀yin àbá tọ́jà pé ti ń bẹ lọ́wọ́ yín ò tó yín. mo á fa mo fàsìkò yìí sọ fún yín ẹ̀yin akéèrè igi bóbì ẹ̀rọ wa arákùnrin kan tó jáde tó ń sọ tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà máa wá gbà sí lọ́wọ́ àwọn sọ ẹ jẹ́ àsòdodo ọ̀rọ̀ bó ṣe rí lọ́sọ yẹn bó ṣe rí lọ́sọ yẹn bó ṣe rí lọ́sọ yẹn adójútì ni lọ́pọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jọ́ pé àwọn gán ti kọ̀yẹ́ ká àwọn kan bẹ kọ̀yẹ́ ká pè wọ́n láàfáà wọ́n ti di àlùfáà wọ́n ti di kíni wọ́n ti di alufa ìgbésẹ̀ tá a bá mi ń bá ọmọ aráyé gbé ó burú ju kọ́ lọ sọ́dọ̀ babaláwo lọ kí lẹ wá sọ ẹwà náà ni ẹwà lẹ fẹ́ níyì lójú àwọn àwọn babaláwo báwo lẹ ti fẹ́ níyì lójú wọn tí babaláwo tó ń lọ tẹ̀wé tí tó lọ tẹ̀wé tí ìpè kọ́ máa kọ́ olóògùn lọ fẹ́ níyì lójú ẹ kùránì ò tó ọ kùránì ò tó lọ tẹ̀wé ti babaláwo ó tún lọ àbá tó ń sẹ́fá àbá àti ń sẹ́fá àwọn adójútì ní àbá káàfọ́ ọmọ sẹ́fá àbá àti ń lọ kọ́ ọ̀pẹ̀lẹ̀ àwọn adójútì ní gbogbo wọ́n ti pọ́ńtà o wọ́n pọ̀ gan wọ́n pọ̀ yẹyẹ wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ láwọn àbá àtàǹsọ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ẹni eré kù àwọn ẹni eré sì ń bẹ àwọn ẹni eré sì ń bẹ láwọn àbá àti wọ́n ń gbẹ́bọ kiri ayé láwọn àbá àtàmà tó fẹ́ tó bá sọ́dọ̀ wọn pé ọ̀rọ̀ rẹ̀ yóò gbẹ́bọ ó máa gbé ẹbọ ni ó máa ṣẹbọ ó máa ṣe tutù níbi táwọn sàárà ńlá ńlá ń bẹ so torí di eléyìí i'm saying this ẹ jẹ́ ogun ẹ̀yin tí ẹ jẹ́ àbá wa nílùú Ìlọrin ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọlọ́sùn wo tí ń bẹ lù Ìlọrin ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ dákun abẹ́ ẹni abẹ ni torí n tó tini lójú jolè lọ́nbẹ o tá a bá fẹ́ jà ẹjẹ́ jà lórí n tó jẹ́ pé tá bá lọ kóòtù àwa la máa wìn la máa wìn wálé that is my own tèmi àtẹ̀yàn bá ń fa nǹkan tí n bá rí pé táwọn èèyàn bá ń dá ẹjọ́ láàrin èmi àtẹniyẹn èmi ni wọ́n máa dá màá ṣe sọ́ọ̀rì fẹ́ nìyẹn màá sọ fún pé a ah, má bínú. gbogbo àwọn àfáà lọrin ẹ dákun mọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n jẹ́ ọlọ́dọ̀dà bá àtàwọn traditionalist tí wọ́n ń bẹ nílùú Ìlọrin ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ lọ́nà tútù ẹ bá wọn sọ̀rọ̀ eléyìí tí ó bá wá takú tí ọ̀dá yín lòun ẹ fi ilẹ̀ àwọn ọmọ yín àwọn ọmọ wa ni ká kó kúrò ká kó jìnnà sí wọn. àwọn ọmọ tiwa ní ká kó jìnà sí wọn àwọn ọmọ wa ní ká kó jìnà sí wọn for us to confront them fún wa láti bá wọn jà. Ja láti jálù wọ́n tọ́rọ̀ bá dé kóòtù tọ́rọ̀ bá dé kóòtù àti jàre yóò le o àti jàre yóò le o àti jàre yóò le o torí pé Ìlọrin ọ̀ndà Nàìjíríà Ìlọrin wà o Under Nigeria, ní ìlọrin wà o. eléyìí tèmi tí mo fẹ́ sọ lórí aspect yẹn ní ṣókí nìyẹn.